آية 65 أعوذ بالله من الشيطان الرجيم ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن إلا لا يفرسون هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون قل إن الذين يفترون على الله الكذب يفترون على الله الكذب لا يفلحون متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يغفرون الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اللهم رامنا بالقرآن الحكيم أمين واجعله لنا إماما ونورا وهدى ورحمة آمين اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل واتراف النهار Àjíyálé ò lánàá hujjata. Wàjíyálé ò lánàá hujjata. Wàjíyálé ò lánàá hujjata. Wàjíálíwò lánà hujjata yàrọ̀. A'udhu billahi minash shaitonir rajim. Wala yanzuka qawluhum. إن العزة لله جميعا هو سميع ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون هو الذي خلق لكم هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله قل إن الذين يفترون على الله لكذب لا يفترون متاع في الدنيا ثم إلينا مرجعون ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون إذا أنت لم تزدج على كل ليمة إذا أنت لم تزدد على كل ليمة Lèmọ́lìkìyà ṣokòrò ń fà láti tàbí ṣàkírù. Lèmọ́lìkìyà ṣokòrò ń fà láti tàbí ṣàkírù. Ìdá àǹtà. Ìdá àǹtà láhùn tàbí aláàbò lílé ìmẹ́tì. Lèmọ́lìkìyà ṣokòrò ń fà láti tàbí ṣàkírù. لمولدها شكرا بل أنت بجاكر إذا أنت لم تزدد على كل نعمة لمولكها شكرا فلا ستا بشاكر لمولكها شكرا Àlùbá ní ìjá àjálàmù tẹ̀dìdádi àdákùnlé ìmẹ́tì. Ìjá àjálàmù tẹ̀dìdádi àdákùnlé ìmẹ́tì. بمولك شكرا فلست بشاكرين لمولك شكرا فلست بشاكرين Àlùfáà ń jó yé wa pé kò sí ń tọ́tọ́ sí wa gbogbo ìgbà tọ́lọ́run bá tí ń nà wọ orí rẹ̀ fẹ́dá mo sí ń tọ́tọ́ sí ẹ̀dàjú kọ́ máa dúpẹ́ kódà tí oore ní bá ń lékún fún yàn oore wá sí lékún ìjókòó kẹta rẹ̀ ọjọ́ kẹta rẹ̀ inú Ramadan Ìdá àǹdàlẹ́rù tẹ̀síjáde aláàkúlì ní ìmàdí límú líka ṣùkọ́ bàlátàríjà kiri. Àwọn kan bá ní wọnú Ramadan bó ṣe jẹ́ pé mẹ́ta lọ mọ̀ yìí, tọ́jú òní ọba wọn láyé. Tọ́jẹ́ pẹ́nu bẹ̀rẹ̀ nìkan ni wọ́n rí a ṣe kejì a tó ń bá lẹ́kẹta lọ sópin báyìí ọba wọn bọ́lọ̀ ń bá wá ń ṣoore fẹ́ dà ìdá àtàlà mùtàdìdàdì aláàkúrì ní ìrìnàdì ìwọ́nìkà àjùkọ́ àbàlẹ́ta àlùfáà ní gbogbo ìgbà tí èèyàn ọba ti máa lékún ọmọ lékún ní ṣùkúrá ọmọ lékún ní ọpẹ́ aláàkúlì ní ìmà tí ń lórí gbogbo òdẹ̀ra pátá gbogbo ẹni Lèmú lákàdé mú líkàrá ṣókèrà bàlá Ta ya yá máa fọpẹ́ yẹn tì sí lọ́dọ̀, òun náà ni àlàbí àwòláánà, bí a bí ní ìmà, ẹ̀lìmóhí. Ẹni tó ṣe ìdẹ̀ra fún ni lọ́lọ́run, òun ni òun ọ̀kẹ́ sí ata tó fi ń bẹ̀dò ní. Òun ni ọ̀járó ní ta fi bẹ́yàn bá wà ní ònira kò lè jò ní o lè jò ìdẹ̀ra kan ní bá ṣe ń sọ yìí èyàn lè sọ lánàá kọ́mọ́ lè sọ má lónìí ọ̀sìn tí ọlọ́run ò lè ṣe ọ̀sí tààtì máa wá olóṣì ṣe tàbùsírù lánàá olóṣì lánàá ṣe kẹ̀ ṣe bẹ́ẹ̀ ni a máa ṣe bẹ́ẹ̀ Ìdá ìjẹ̀lẹ̀ ìjẹ̀lẹ̀ ìjẹ̀lẹ̀ ni mo lè kà máa jòkè láwọn bàlá ń tàà lè dákìrẹ̀ ni mo lè kà jòkè láwọn bàlá ń tàà lè dákìrẹ̀ Béèyàn ọba ti lè máa lékún ní ọpẹ́ fún ọba tí sóòrè fẹ́ dá ọ̀sẹ̀wà kùdò ní. Adúpẹ́ fún kọ̀fàárẹ̀ sí afẹ́ sọ àrísọ afẹ́ gbọ́ àrígbọ́ afẹ́ rìn àtúnfẹ́ jókòó àríjó wọn máa sáfẹ̀yìn wá ti gírí àwọn kan wà rúpò bẹ́ẹ̀ pẹ́pẹ́ bí wọ́n bá jókòó wọ́n wọ́ gírí tí wọ́n fẹ̀yìn wọn tì ní kí wọ́n tó lè jó ìdá áńtà lámú tàbí Lèmọ́ lè kàá لست بشاكرين pé ẹbá dúpẹ́ ń jẹta, ẹbá dú lánàá, ọkítà bù lọ ọpọ̀ náà ti tó ọpọ̀ ètò. Mẹ́yàn ọba ti máa lékún lọ́pẹ́, orí ọwọ́ rẹ̀ náà yòrò ni, yọ máa dínkù, kódà wọn ò ní sínú àwọn ẹrú ọlọ́pẹ́. àwọn tí wọ́n máa ń pè lẹ́rú ọlọ́pẹ́ àwọn ìjà pẹ̀lú ẹ̀ńgbà kan ẹbẹ́ rí pé lànàbì fi dá ìyàwó àìṣà ló nítorí sísà tún yẹnná fílà ọyẹnyẹn yẹn ẹsẹ̀ wá wú fún dídúró sẹ́yìn pẹ́lú wọn ò tún yẹ kí wọ́n dààmú tó bà má báwa yìí bá táwà bá ti ẹ̀ sáà yẹnná fílà táà kú ọmọ sáàsì ọ̀rọ̀ wa jẹ mọ́ bẹ́ẹ̀ ìwé èwo ní bẹ lọ́wọ́ ìwé ti wà lọ́wọ́ ọtíán body pass ti wà fún a ẹnu ọkàn kó ní ọkọ̀ tí wọ́n máa gbá wọn lọ àlìjánà tààrà ń tíyán àwọn òdí ìníwè mẹ́rin ọ̀bá wákò mọ́sáájú títà ń ṣe tí ń béèrè oore tí ń dúpẹ́ ọ̀rọ̀ wá jẹma ìdáadáa aláàmúdà ìdáadáa aláàkóyìn nímọ̀ tí لمهلكا شكرا ò tún wá torí bẹ́ẹ̀ ara pé èèyàn gbọ́dọ̀ dákẹ́ ọpẹ́ ni gbogbo ìgbà wọn máa dún ni ọlọ́run já lè máa dúpẹ́. Ẹni ọlọ́run bá ṣe lẹ́dà tí máa dúpẹ́ ọlọ́run lórí pọ̀. ẹlòmíì mà tó mà fáwọn bàtàrà àti ẹ̀gán jẹ́ tọ́lọ́run ó ṣèkẹ́ fún tí wá tún ń gbé dáadáa ń pamọ́ torí ahun tó yà kí wọ́n mọ́ bà mọ̀ pé nǹkan ń bẹ ní lọ́wọ́ ẹ̀ ibi òjò ahun tó sì pàṣínà ẹnìkọ́ ọ̀dámà lágbólé wọn tí èkú kọlọ́run ṣe lóore nígbọ̀n náà òfin hàn òfin hàn ìdáà tẹ́lẹ̀ nínú mi máa ná mi máa ná ìtọ́lọ́run bá fún ni àpẹẹrẹ ọpẹ́ ni àlùfáà níbẹ̀ èèyàn ọba wa máa lékún lọ́pẹ́ lànàbí èéfí fi ṣeré ọwọ́ àtàyàn náà fílà ẹ̀ṣẹ̀ wú ìyàwó Aisha wa ń bi léèrè pé kí ló tún fẹ́ ṣé wọ́n kí ń sọ áyà pé àwọ ọlọ́run èyí tó ti ṣẹ̀ ṣáájú nínú ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ṣáájú nínú ẹ̀ṣẹ̀ àtẹ̀yí tó tún máa ṣẹ̀ àti dárí ẹ̀jọ́ ṣàgbáwọ̀ ti gbàgbé bá ń wá bó ló ti gbà áyà nǹkan tó tó bá ń wá kiri pé áyàwó náà fi fún níwèé bá àbá máa mú láti inú ìjánẹ́bí ọlọ́run áyà ti tó

ìlú bàbá mi tí mo ti jáde sí ní lọ́bẹ̀ má ọlọ́run ní fọkànbalẹ̀ nábàtà náà lágbàmọ́sí àmì náà àti ṣe ìjẹjà fún ọ tó fojú hàn ọ wọ́ Gbogbo tó ń rí yẹn tó ń rí tó ń bá ń pàdé tí ọ̀tí ọlọ́run torí ká lè dárí tó ti ṣẹ̀ ṣáájú jẹ́ ọ ní. Àti tó ọba tún máa ṣẹ̀ ويتم نعمته عليه وياتيك صراطا مستقيما káyà ń fún ànábì pé kí ló tún wá ìwé ti wà kọkùn tó kù ní kọ̀ọ̀kan dìde ọbọ́nù bàálù tí ó ti parí ìwé ẹ̀ mẹ́yàn bá tíkẹ́ẹ̀tì fíta ayọ̀ tó sí láyọ̀ ó dìgbò ìbádé airport ní wọ́n bá fi body patch ní lọ nígbà ló tó máa fura pé kọ̀bọ̀ lónìí ọba tí ìgbà body patch ò tí èlọ wáyò tí máa ní ọjọ́ wá ń sọ fún ìyàwó àìsà pé lóòótọ́ ni mọ̀mọ̀ tó wí ṣùgbọ́n ó tún kù ọ̀fẹ́ kí n jẹ́ Àbújá ń afàlánà àkúrúná àbìdà ọ̀fẹ́ kí n tún di ẹrú ọlọ́pẹ́ ni di ẹrú ọlọ́pẹ́ tí wọ́n mọ̀ mímọ̀ ọpẹ́ ọ̀gbẹ̀tọ́ bá ti dákẹ́ tí ma sì má tí ma dúpẹ́ fún má ó ní mọ̀ mímọ̀ Ilé àtẹ náà bẹ́ẹ̀rẹ̀ ọba ti máa lékún lọ́pẹ́ èyí tó dá lánàá àwọn ọ̀fàwé ẹ̀yà lásìtàbí ṣáàkìr wọn ò ní tó ọmọ ara àwọn àjọ ọlọ́pẹ́ lè mú un léka Ọlọ́run adúpẹ́, adúpẹ́. inú tọ́lọ́run máa ń lò tí máa ń jẹ́ kí ìdẹ̀rọ̀ a máa pọ̀ lórí ẹ̀dá òun ni kéèyàn máa fi dáadáa hàn kéèyàn máa mà nínú èèyàn yípo lọ́hun ṣe ìdẹ̀ra fún kó o sì máa nífẹ̀ẹ́ ó sì fọ̀ ní ọlọ́run máa dàn sí má kéré èrè wá fún mi kéré kékeré tó ń wò báwa bá fojú kéré ọlọ́run lágbára àti mokó ẹbá ti gbọ́ àwọn àfá àwọn ọlọ́ọ̀kọ́ kẹwàá inú àwọn àtàn tí wọ́n fi máa pè a lọ síbi ìdó gírígírí ń bí ẹ̀sìn mẹ́sàn-án Musa lọ́gbà lọ́mì lọ́lọ́dọ̀ ọbẹ̀ ọbẹ̀ nìkan lọ́nà kọ̀rásọ́ lò yàrin ní fi ń bo ara ọgbà àdẹ́bì Musa ọ sálámọ̀ padà ẹrú ọlọ́run ibi ẹwà rẹ̀ oníbẹ̀ àwọn wà lórí ìṣesí náà oní ìtàwọn ọ̀dọ́lọ́run ṣe fáànù ìyá ní sáàndà àbòrà náà ni ọba rẹ̀ bá ń sọ fún ọlọ́ tí a sì rí fi bo ara kí ló ṣe tí ò fóun náà lásọ fóun lásọ fóun náà yé fi ẹrin bora ah, àlẹ́bí musa ló wọ́n torí a máa ránṣẹ́ torí a máa pè ń bá ọlọ́run bá sọ̀rọ̀ sọ ohun tó jó dépò àwọn sọ Fáńgbádàm. Ìlà àndàlẹ́ ọjọ́ àyíwá lọ́dọ̀ mọ̀. Ẹ káwọ̀. Nímú dúpẹ́ ní gbogbo ìgbà, wọ́n yọ èèyàn kó ònà ọlọ́pẹ́ tọ́dọ́ tún ti gbàgbé orí mínú. Anábì Mùsá, ó sì jíṣẹ́ rẹ̀.

Kẹsàn fáwọn ànábì agbó pé ọba ní ẹ̀gbọ́dọ̀ jáde o, kò ní ìdí ojì mú. Bọ́ ọba fẹ́ bínú àfilọ́lọ̀. Àpé tí a rán òun lọ́jẹ́. Àwọn ànábì ọlọ́run aláàgbò ọba ní aláàgbò ọlọ́run ní gọ́sálẹ́lẹ́wọ̀ ọ̀kan ọba rẹ̀ ni ọmọ dúpẹ́ tó ń ṣe ìtọ́nà ọ̀nà àwọn èéfí kún àìsí ìdínkù àrẹ́nù Musa wá lọ òun lọ tí ẹ̀ ó tún wá fẹ́ lọ gbọ́rọ̀ Ọlọ́run padà ìgbà ó débẹ̀ tó tún dọ́dọ̀ ọkùnrin ọba tí ó sì yẹn nìkàkà lọ́dọ̀ ẹ̀ ó ti wà ń hù ti gbá yẹn rìn láàrẹ̀ ah èèmọ̀ ní fánàbí Musa ọwá dọ́dọ̀ ọlọ́wọ́ wá sọ̀rọ̀ ọ̀fọ̀lọ́kọ́lọ́ ẹrú rẹ̀ tí mo jíṣẹ́ rẹ̀ ń jò ní ìpó ń aṣọ tí rí yanrìn fi bora tó ní ọmọ dúpẹ́ mo débẹ̀ ń ṣe mọ̀ ń bọ̀ yìí kò sí yanrìn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní kí ló wí ọlọ́run tó wí náà wípé ṣé yanrìn tó fóun ni wọ́n máa dúpẹ́ lẹ́ oníkọ̀ lóore nu ẹni èmi ọlọ́run bá ti ṣoore fún tí ọ̀má tí ò dúpẹ́ àgbà hmm. A máa dúpẹ́ ni o. Alhamdulillah. Tí ó ṣe àtàfi ní dúpẹ́ máa wọ́n fi sàdánwò fún ọlọ́run láti tó bí ẹ àtùmọ̀ ọ̀rọ̀ ọpẹ́ ọ̀tán a máa dún ni gbogbo àwọn àfáà wa tí wọ́n lè yí a ni wọ́n ní o a ní ẹni sẹ́kàǹsí ọlọ́run ní a sorí ire látara wọn ni lásorí ire lára wọn a fi gèrè níta jẹ látọ̀dọ̀ wọn lọ́wọ́ àbíọ́ fáwọn Alfa wa lékún kẹ́rẹ àánú rẹ àforíjì ẹ sí fún wa mo tán wá fílẹ̀ pátá àwa náà jẹ́ kan bẹ̀ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ gbogbo àwọn àlùfáà wa tó tara wọn jáde tí ń jọ ma òfidọ́dọ̀ àwa náà tí wọ́n sọ́dọ́ ma táà fi jèrè ń táà jẹ́ ọlọ́run padà sí aburú mọ́jọ tó kankan akẹ́yìn bàbá tẹ́ẹ̀fì gbàgbọ́ tẹ́ẹ̀fì mẹ́sìn dúó gbàgbọ́ ní o kí ya máa tóbi lórí ẹ̀mí tí a lọ́rírọ̀ àwà ní ìsìn ìgbẹ̀ ìbí wa ẹ̀sọ́ aléèké ó yá tún ṣe jùgbá ìlọ́ni ẹ̀yìn òkè ẹ̀bọ́ léèké kàkà wà sílẹ̀ gbọ́ wà sílẹ̀ gbọ́ tó sì dòdòdó tẹ́ẹ̀sì múlò sẹ́wọ̀n ó tóbi ju ẹni tí wọ́n ti bí ń ta ti bí ta ti jù léèké pé lọ máa kọ́ ọ máa wò bá àfáà tí ń ṣe òbí rẹ̀ mọ́ fí orí o abáyíndúpẹ́ wọn ọ̀pẹ́ náà kárí gbogbo jàmáà tẹ́ pa ọ̀rọ̀ ọlọ́run láyún sígbà tí wọ́n bá pàtẹ ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ní gbárùkù tì èèyàn bá fẹ́ sọ̀rọ̀ tí ọ̀rẹ́ tí ó sọ fún ọba lóhun lọ́gbọ̀n àṣẹ́jú ọgbọ̀n tí ọba ìlú márùn-ún yóò sùn tí ọba rẹ ní títí sàdákàtà ti wí ṣẹ́mà pé ọ̀gá ní oṣù iye ọ̀rọ̀ ní kéèyàn máa sọ ọmọ kan ọ̀wọ̀ iye ní iye ọ̀rọ̀ nú rẹ̀ máa ń dáṣọ tí ọ̀rẹ́ ní kankan máa sàdákàtẹ̀ òun náà palẹ̀ mọ́ kí ẹ̀sìn ọlọ́run ti dáṣọ àpọ́nlé pátá sáyé àgbà tọmọ ọmọ kéékèèké àwọn alùbáríkà táwọn náà gbárùkù tẹ́sì èyí ò ní jọ́pọ́jọ́ ọ̀la islam ọ̀dà ìdábà máa rírọ àwọn tí ń wá ọjọ́ islam ọ̀lẹ́yìn inú nígbàtàwà òun tẹ́ bí àtàwọn máa ń fún alẹ́ ọwọ́ ẹ̀pà ní jímà kálẹ̀ tó wájọ́ máa ń torí owó ẹ̀pà tí a gbà lè <laughs> ọba tó ti jọ́ kẹjọ àátò lọ sáàrí nǹkan múbọ̀ sáàrí nǹkan múbọ̀ dúpẹ́ fọ́lọ́run èyí náà ni tí àwọn ọmọ ẹ̀ náà ní já máa mọ̀ pọ́jọ́ ọ̀la Islam ó sì kíni yọ́dà gbòmí tọ́lọ́run gbàdá sọ àpọ́nlé gbogbo ẹ̀yin bàbá ọlọ́run ní wọn àkí gbogbo ẹ̀yin àfáàgbà gbogbo àjọ ń ṣiṣẹ́ yìí àjọ ń ṣe ní ohun igi kan ò lè dá igbóṣe ọba fẹ́ ẹbà àwọn ogbe yóò fi dó dáadáa àtúpẹ́ gbọ́n bí ọlọ́run ti tan àlùbáríkà tí náà ọlọ́run ní jí ó kú ọmọ lọ wájú ni o ibi a ti sinmi lánàá ibi ọlọ́run ti ń bá ní sọ̀rọ̀ pé òun lòun ní títóbi ni ẹ sì rí pé lánàá ọlọ́wọ́ ọba ara sí tó fi wà ní ọfìmọ̀ wà ní màmá jẹ́ àgbàgbé ẹ̀ èyí táà tí ìmà tó mà pé yóò sí aláǹfààní ní mà fi mà wá gbogbo ètò ti fi mà wá jó wúlò fún wa sànúkòrò òkà ọlọ́run sí ọmọ jẹ́ àgbàgbé ẹ̀. ló lè jẹ́ èèyàn gbàgbé ẹ ọ̀kan èèyàn ní ríkẹ́ mọ́ ó sì má oní máa ṣe bẹ́ẹ̀ o èèyàn lè máa máa nǹkan tí ó sì máa fi má èèyàn náà máa mà pé ah ó ní kí ní ṣe ó ṣe bójú ẹ̀ báyìí àánú ọlọ́ni o àdáwà àánú rẹ̀ dó lára wa o. a ti sinmi lánàá àlùfáà wa wọn alẹ́ wọn aláà sinmi ni. wọ́n pe àṣùn àṣùn abásùn ni eh, àbá tó ti wà síbi òun náà ni máa lọ oníbi ọlọ́run ti níwà láàáyà ń zúnkà káolù bó sì ní yóò zúnkà mi wà bẹ́ẹ̀ ọlọ́run nírì ànábì mẹ́jì ọbọ̀ ọ̀nú jẹ́ àti nípa ẹ̀ lánàá ọ̀rọ̀ wọn tí wọ́n tí wọ́n fi ń bú ọ wéwèrè ní ọ́ ọ̀pìnà ní ọ́ ọlọ́run ní mọ́ fi banújẹ́ ìnàlẹ̀ ìzátàlì àtọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ wípé àwọn àrádí ìlú náà àwọn èèyàn yẹpẹrẹ ló ń kó kiri àti ọ̀jẹ́ kan, ọlọ́run ní mọ́jọ́ bọ̀ ọ̀nú Àwọn lè máa wò wípá wọn làwọn tóbi làwọn jẹ́ nǹkan ẹni yẹpẹrẹ ní láfíká àwọn tí èèyàn máa ka ṣe ó lè ní gbogbo nǹkan ayé tó yẹpẹ́ ni yẹpẹrẹ ní ọlọ́dọ̀ọ́lọ́. Àkàbí mẹ́wàá ń bẹ̀ ní àná àwọn okùnfà yẹpẹrẹ ọmọ a yẹ̀yẹ́ inú ẹ̀dẹ̀ ọmọ pọ̀ yìí ọlọ́run mọ́ yẹ̀yẹ́ wa gbogbo wàtáwù tó táàfidẹ ní yẹ̀yẹ́ ọlọ́run abíọ́ mọ́jà lè wó ìtàfi máa jẹ́ ní àpọ́nlé lọ́dọ̀ ẹ òní ọmọ fún wa sí torí títóbi bó tẹ̀ jẹ́ pé bá bá ń pè yẹpẹrẹ méjì làwọn àfẹ́ẹ̀sìn òní wọ́n pín sí yẹpẹrẹ tó mú èébú dání ìlànbẹ̀ lọ́n kọ́ mọ́ jẹ́ a lè ṣe lọ́n má lè jẹ́ yẹpẹrẹ ṣùgbọ́n àwọn yẹpẹrẹ kan bẹ tó mú ẹ̀yìn lọ gbogbo ìyẹpẹrẹ déèyàn bá ń yẹpẹrẹ rẹ̀ fún tó yàtọ̀ fọ́lọ́hun àbùkù ní mẹ́mẹ́ àbùkù ní ṣùgbọ́n èyí tí èèyàn bá ń fi yẹpẹrẹ rẹ̀ fún ọlọ́hun ẹbí lájókòó ẹwọ́ bí kálùkù wá ṣúrò àgáta ẹbí jókòó lẹ́dẹ̀yìn ṣe ìtọ́tàrí ayé èèyàn tí a tí jókòó tí ó dùn ṣe lábí jókòó kálùkù wá ayé pé rárá wa fọ́lọ́ láfi wá jókòó bí ìyẹpẹrẹ léhùn ogbòríyìn léèyàn yẹpẹrẹ rẹ̀ rẹ̀ fún wọn jẹ́ nǹkan iyì sí ni kódà àdírẹ́sì títóbi ni tíyàn bá fẹ́ kọ lẹ́tà títóbi sọlọ́un tó wá fẹ́ fàdírẹ́sì ẹ̀ sí ọlọ́run ni ọmọ yẹpẹ̀rẹ̀ rẹ̀ fún wọ́n náà wà á máa rí bọ́lọ́run ó sì máa bí ó sì máa gbé ọ tóbi aṣíwájú wa Umar bin Abdul Aziz ó ní ẹrú kan ààlé tí ìmá pé lólùpayọ̀ ọlọ́run jẹ́ pé lámà ní o olùbẹ̀rù ọlọ́run ní o àtàyẹ̀ tààmà zulì odìjọ́ bá tó tọ́ adùn ìyẹpẹrẹ ara ẹni wò tó lè yẹpẹrẹ ara rẹ̀ a nígbà látò mọ̀ pé olùpayọ̀ lè tó lè yẹpẹrẹ ara ọmọ mọ̀ pé ìyẹpẹrẹ ara ẹni fọ́lọ́hún kan wà tó boríyìn nínú ẹ̀ òun ni tí èyàn bá ń yẹpẹrẹ ara èyàn fún mùmìnì tí èyàn mọ̀ pé òun kápá àti ṣe nǹkan fẹ́ ní ṣùgbọ́n tó pọ̀ láti ọmọ ìyá mi nínú Islam lẹ̀ fún Èyàn ju agbára lẹ̀ fún torí pọ́ jẹ́ jẹ́ àkọọ́lẹ̀ dáadáa ńlọlọ́wọ́ ọkọ̀ fún tàn torí ìròyìn àwọn sàábẹ́nù àwọn lọ́lọ́run ròyìn wa pé àìzàtán àdílàtán alàlèmọ́mìnì alàlèkàfèrè ọlọ́ọ̀lẹ́ àwọn sàábẹ́ wọ́n mọ́ ríra wọn pàwọn tóbi wọ́n bá mọ́ ní kankan tí wọ́n bá pàdé kèfèrí ọdíra wọn pàwọn tóbi ṣùgbọ́n tí wọ́n wọ́n ní kára wọn kún wọ́n rẹ̀rà wọn lẹ̀ nínú ààyè tí èèyàn ti rẹ̀rẹ̀ èèyàn lẹ̀ tí è sábùkù onífóbi ẹni òbí èèyàn gbọ́dọ̀ tó bí lọ́dọ̀ àwọn tó bí yàn èèyàn máa rẹ̀rẹ̀ ẹlẹ́ni tí èèyàn bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run máa fi ikọ̀ títóbi a máa fi kọ́ fún yàn Ẹ̀fọ́lọ́ ń pàṣẹ ẹni. Ọlọ́ni àkábíbí láwùn máa ń jà náà àzúlì. Iye iye rẹ̀, iye apá ẹ̀ tó fi fò yẹn, tí wọ́n fi rí ọlẹ́ tó tóbi nígboro. Tọ́ bá ti dọ́gbọ̀ bàbá àti ìyá tó bí ọ rẹ̀lẹ̀. Rẹ̀ iye apá hàn. Ṣé kí ni? Mọ́tò máa gapá níwájú àwọn tó bí ọ. Ọba wa gbádá débi ọ̀pá mọ́ kí ni? pàmàrà lọ́dọ̀ òbí bẹ́ẹ̀ náà lẹni ọ̀tọ̀ kọ́ọ̀yàn olùkọ́ a pé wọ́n jọ pé alóde ni àwọn lọ́dọ̀ àfẹ́ àwọn ẹgbẹ́ ìgbẹ́gbẹ́gbẹ́ tìmí náà sẹ́gbẹ́ wọn wọ́n jọ pé asóde ni àjọ jókòó bí àfá àbájá ẹ̀rọ́jọba aláìfi ni ó ṣeun bá àfá àbájá ẹ̀ ní máa bọ̀ wọ́n kọ̀ọ̀kọ́ ṣàfihàn pé Ah, àfáà mi ni mo lájọ pàdé ó wà dúndú ọmọ akíun gidi ó lè àárán rẹ̀ bá gbágàtì mi náà bẹ́ẹ̀ wọ́n lè jẹ mí máa yìí ẹni bẹ́ẹ̀ jẹ́ ń jẹ máa yé ti rí ẹni tó yọ rẹ̀ rẹ̀ lẹ̀ tí ń gbé rẹ̀ ga èèyàn máa ń rẹ̀ ya pẹ́ fún gbogbo àwọn tí wọ́n sì kíni àwọn òbí ẹni yóò èsè yẹpẹrẹ fún yàn ó tún máa padà tún máa rí àpọ́nlé ni níwájú ọlọ́run ọlọ́ni rẹ̀ yí apá rẹ̀ lẹ̀ láwùmá fún bàbá àti ìyá rẹ̀ náà ló lè mí náà ra máa kọ́ fún máa wá ìkẹ́ ma fi wọn wá àánú ọlọ́run ọ̀dọ̀ àwọn ẹ. Ìbọn wà á délé àmà kàlẹ̀kùn máa bàbá lórí gbogbogbà ẹ̀sùn ní ẹ̀sùn èmi lọ́bí ká jí dí ẹjí máa ti O O kan lórí, mọ, Lókò jẹ́. Bọ́ bá ń gún ẹṣin kàtàkàpà bá ọdádó ọbádọ́dọ̀ àwọn òbí. Kò ń janú. Òbí kọjá bẹ́ẹ̀. Ọ̀rẹ́ra rẹ̀ lẹ̀. Àwọn ọgbọ́dọ̀ tóbi débi pé orí tí oró bí ẹ, ọwà fojú parẹ́ ní wọ́n mọ́ bá wò pé ẹran ló bí ọ ọyọ jìyà náà lọ́dọ̀ ọlọ́run ó ṣe tọ́jú ẹ̀ débi kó ṣe fi hàn ọ̀bọ̀ bí ẹni tó kó bọ̀ ọba gbé gbégi lérí ọba pamọ́kọ́ náà sá lọ ó ṣe bẹ́ẹ̀ fún ọ náà ètí wo yóò jù gí lọ tọ́rùn ọwọ́ ọ̀nà rẹ̀ ni rọ̀ ta ní tẹ́rí pé ìyẹ mọ́ mi ẹgbẹ́ ẹgbẹ́ ìṣílẹ̀ nì gbé lọ. Aṣọ́dọ̀ ọwọ́ wọn gbọ́dọ̀ tóbi lójú ẹ, ìlà tó dí ọ̀gbọ́dọ̀ jẹ́ nǹkan lójú ẹ. Ó gbé ìdílé ní ọbádélé ọlọ fún ìyàwó ẹ̀ pé fọ́ fìlà mú lọ lé àbí? ọlọ́ni tó bá tún ṣe bẹ́ẹ̀ fún ọmọ tún ṣàdúrà fún ẹni ẹgbàgbà kí akì náà ní ṣe tàbísírù náà bí jí mútúbà jímà bí jókò mí ní àwátọ́lọ́run láwọn òbí wọ́ kù ee oore ni o ìsìsẹ́ ń jó oore náà lọ́jẹ́wu ayébá ti sọ̀rọ̀ ṣe olùkùnmán àti sọ níjọ tí ìyàwó ẹ̀ kú tí wọ́n wá sọ fún wọn máa ń sọ̀rọ̀ hikma ni ọ̀rọ̀ ẹ̀kọ́ wọ́n á sọ fún wọn ní ìyàwó ẹ̀ kú ìjọ ìyàwó ẹ̀ fún lélẹ́wọ̀n òṣè kankan wọ́n ní òjá dídò fìràṣì àtúntún bẹ́ẹ̀dì gbà ní ẹ̀nà kára mátàsì tuntun ká tún mú ìyàwó mi àmọ́wọlé ni èyàn ò mọ́wà láàrin níjọ wá sọ fún wípé ọmọ ayé ẹ̀ ní àjọjọ́ ọmọ àyà rẹ̀ kú áà ó ní ẹ̀kọ́ta àzáàrí ẹ̀yìn mi fẹ́ àfẹ́ tí ọ̀ṣọ́ ojú ọ̀lọ́mọ àyà láyé yìí fẹ́ a ní ọba kẹ́yìn ẹ̀ṣí tó ní ẹ̀kọ́ta àzáàrí ẹ̀yìn mi ti fẹ́ ibi tó bí láńlọ́ níjọ́ tí wọ́n wá sọ fún pé wọ́n Lukman ìyá ọjáde ilé ayé lónìí ah. Ah, ó ní dáhàbàhà mí wà bá mi ah, ó ní gbogbo ìbànújẹ́ tí mo ní láyé àtà ìdùnnú ọlọ lónìí rọgbọ́dọ̀ ma banújẹ́ pé bó olóòsè ní fẹsẹ̀ gbé olóòsè ní fẹsẹ̀ kọ́ pé ara àwọn ti wá ó ti fúyẹ́ báyìí ọkọ̀ ewu ẹsẹ̀ ibi tí èyàn ò ti lè móríbọ́ níbẹ̀ bóò ló ti ṣe tó fi móríbọ́ lọ́dọ̀ òbí àfàánú ọlọ́run níta bá débẹ̀ ní wípé ìyẹpẹrẹ ní fóbi ẹni òsínú kíni òsínú orí ìburú ìyẹpẹrẹ tó dáa ní ẹ̀tọ́ kọ́yàn àmà rọ́bà yáà ọlọ́run ní sọ fún àmọ́ bànújẹ́ rẹ̀ ànábì Ọlọ́run lọ́lọ́run ló ní iná lè ìjọ́jọ́ Àti kélé òun lánàá. Ó wà sàmí òun. Ọlọ́run ní àlà. Àlá Ọlọ́run káwọn àfáwà. Ó bá ń inú rẹ̀ ọmọdún láàrin Inna lillahi fi wá tí wọ́n máa ní, ọlọ́run ló ní. Máa fi wá tí. èdè fi nánà. Ó rí pé ń gbà tọ́ sọ ti ó ní ìnàlì ìzátà lè láà. Ó pé ìnàlì láàyè lè Nígbò eléyìí, ó ní inna lillahi máa ń fi sàmàwà ó bẹ̀rẹ̀ pé títóbi a tún lè ráwọn míì tí wọ́n ó ní láfilọ mọ́ àyà àbí tọ́lọ́ ní èmi ọlọ́run ni mo ní tóbi wà lérọ̀ súúlì wà lè lè mọ́ sí ìyàlẹ̀ ìsátùlélà àṣọ́lànà ẹbọ́ wá débì ọlọ́run ṣe kọ́sùrù ẹ̀ ọlọ́run ní ẹlọ mà pé dájúdájú pé lè la ìdèmí ọlọ́run nìkan ní ṣe kìí ṣe tẹlòmí níbo láti rí tèmi nìkan ní ṣe nítorí takdimu máa hápòó tààkì tọ́lọ̀ sí mẹ́ tọ́jẹ́ nínú àsàlíbù kọ́sùrù ọlọ́run ní tèmi ọlọ́run ní ṣe máa fi ìsàmà wá tí wà máa fi láàrùbí gbogbo tí ń bẹ ń sánmà àti tí ń bẹ nílẹ̀ ẹnìkan mọ́ sápá táǹkù ọlọ́run lémi mo ní gbogbo tó ń lò èmi ni torí ipẹ́ lówó lẹ́láwọn tí ń tẹ̀ lánàá bí ẹni yẹpẹrẹ ní ẹni tẹ́ ń lò ń gé èmi ni mo ní Iná lílá Ọlọ́run ní gbogbo tí ọlọ́run ní. Wà máa yàtàbí wo làbí iná yẹnu ọ̀nà mi ní ọ̀gá. Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run tí wọ́n fi mú wọn lórogún mọ́lọ́run ọ̀tẹ̀lé Ọlọ́run ní tí wọ́n ń tẹ̀lé ní àbámọ́dá, tí bí ló sì burú jù. Àbámọ́dá sí ọlọ́run oló burú jù. Èyí a máa sàbámọ́dá mi ń jọ mi tẹ́sí ò ní ìpele ìwọ̀. Àbámọ́dá ti bí ìtọ́lọ́run gbé wá fún mi. Ìṣẹ́kẹ̀fẹ̀ ní tọ́lọ́run. ogun ti jọ́hun tó kú yóò lè bá ní sọ fọ́lọ́hun tá a bá ń fẹ́ àbámọ́dá burú o ti ń sàbámọ́dá tí ọ̀dá sọ́lọ́hun kọ́lọ́hun ò lè gbọ́ láì fòkúta gúnlẹ̀ ọ̀ ń sàbámọ́dá burú sọ́lọ́hun pé kò lè ṣe ń tọ́ ń fẹ́ láì bọ́ omi rọ́nùnù Tàṣọ wọ́n rò wípé òun ló lè bá wọn ṣe, ìlógbé ẹdẹ́bẹ̀ tí ó fi dẹ lẹ́bọ̀ ọlọ́run lábàmọ́dá kíní àbámọ́dá ni àbámọ́dá eléwọ̀n sí kíní ọ̀dá àbámọ́dá tó sọ èèyàn di kèfèrí gbogbo àbámọ́dá téèyàn bá ń dá sọlọ́run tí èsè lórí dáadáa pé à ah, ìdí ṣe mí ìpẹ̀lógún ọlọ́run ọba mi yóò mú lọ àbámọ́dá tó dá sọlọ́run lò èèyàn tó balada ẹgbẹ́ ah, ọba lọ ṣe kíní ah, ẹfìmílẹ̀ àtọ́lọ́ lẹ́yìn ògùn tí mo lò ẹ̀fọ́ ọlọ́run ni mo ń retí ó lò sábàbí dáadáa ọba mi ọba ọba àlàáfíà ni màlàáfíà àbá tó dà lọ dáhùn ọ̀dábà wípé wọn pé àtẹ̀yìnkẹta tí ń lo kínú náà gan ẹlòmíì gan onígbàgbọ́ nù àwọn ayà tá máa ké tá máa fi bẹ lọ́wọ́ pé rà ọjọ́ má parẹ́ ọjọ́ lọ dábàá rí sọ́lọ́run ìtọ́ ọ̀fẹ́ lo lò náà gan ọlọ́run ló lè jẹ́ òṣìṣẹ́ fún ọ lọ́ba àbámọ́dá tó dáa sọ́lọ́run ìyá máa sàbámọ́dá míì sọ́dọ̀ èèyàn tí òfin ẹ̀sìn ó pé afẹ́ afẹ́rú àbámọ́dá kódà òun làbámọ́dá tí èèyàn dá sẹ́ni tó jọ́ tẹ èèyàn pé ọ̀tá ẹni tí ó mà lọ́tà rẹ̀ bóyá wà lójú ogun ọwá dábàá wípé ah, ìbọn wà lọ́wọ́ ẹbí símbọ̀ ni wọ́n fi ọ̀dá rú mọ́jọ́ kọ́ ń bọ̀ àbábọ́dá tọ́ dáa nílé wo kó dẹ̀ sí fẹ́ mọ́ pé bàbá mú ma lọ́sẹ̀ àkíní ọlọ́run kú rí pé tí a dùn láńsí àbá ń lọ bá ìjọ tí wọ́n máa lọ jogun údù ẹbá ọmọ pa ansa abẹ́ gan bàtà ti léèrè nígbà tí ó ní kí wọ́n dúó ní ẹ̀bẹ̀ orí ọlákọ́wọ̀ ògbó sàlẹ̀ òkè ní wọ́n wá ń bà náà léèrè pé èyí tó ní àṣẹ àṣẹ látọ̀dọ̀ ọlọ́mi àbí sọ́nà lọ pé ìsàlẹ̀ mi àdó sí àbí wọ̀lòrò lè rò rí ẹ̀rọ tí a ní pé ká lọ gbó lórí òkè ojú wo tọ́ta ń sàlẹ̀ ju ní ìsàlẹ̀

kò pín gbogbo àbá oníṣàníbú kẹfì rán nílà gọ́ọ̀mì ọlọ́ọ̀lọ́bọ̀ ọ̀rọ̀ sọ torí pápá mi ń bẹ táàdá sáà nílẹ́sẹ̀ lọ́lọ́wọ́ ní ìṣàníbú kẹfì rán nílà gọ́ọ̀mì ẹ máa jìnà sí ọ̀pọ̀ ọ̀pọ̀ lópe ó mẹ́ pé àbámi na bá dá gọ́ọ̀mì ọ̀sọ pé gbogbo àbámọ́dá ó ní apá kan apá kan àbámọ́dá ẹ̀ṣẹ̀ ni ó mẹ́ pé apá kan rẹ̀ lọ fi òkú sí ọ̀la zọ́nù láwà. Wà máa yẹ tábí ọ̀làrínà yẹ́dẹ̀ ọ̀nà mi dúnì láyé ṣọ́ọ̀dá. Ìyí yẹ tábí ọ̀nà ìlà zọ́nà. Omi láyà Alhamdulillahi. Adúpẹ́ arójú ara ìwí tó ní. Àmàrójú ara ìgbọ́ tó Àròjò kára ayé wítọ̀lá. Àròjò kára ayé wítọ̀lá. Fún ìdálẹ̀ bó wá ìgbà àti ilé wà rí lọ́wọ́ sílẹ̀ o. Àrídárí ìtàmà lè máa kọ̀ mẹ́sí lọ yóò lè kíra, hápa ní ọ̀dọ̀lọ̀ ṣe lóòtọ̀ ìbẹ̀rẹ̀ mẹ́rin.